wa kìlọ̀ níbẹ̀ sọ ìkànnì wa pọ́ìnì ló wà ta ni pín wà láàrin yẹn. kọ́ọ̀rọ̀ ni pọ́ìnì ni sọ. ẹ àtàlọ́ wà ní ọwọ́ sí ọ. ẹyin ni sà. ẹ àtàlọ́ wà bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni pín wẹ́n ni. no no no ọ̀nìrì. ọ̀nìrì sà. pọ́ìnì bẹ́ẹ̀ni sà. sultan ni. bẹ́ẹ̀ni sà. igbákejì wọn ní north ni iṣẹ́ ọ̀bọ̀nù aláàfin yìí ni hmm. hmm. kò sí máa fún ẹ máa gbé fún yín kẹ lọ máa yá lọ́hùn. ọba wo ló. lọ́jọ́ tọ́jú àlejò tọ́jú olé lórí aládé. kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ yẹn. ti ọmọ rúmọ rẹ. àwọn ò kí lọ ní bẹ́ẹ̀ sọ sápù lábẹ́rẹ́ yẹn. ọba wo ló. kún ìlú ọba nìyẹn. aláàfin tó ń wí nìyẹn àwọn ìwà ń wí. ọba Benin ó jẹ aláàfin lọ. olè oòdùà lọ́kẹ́ọ́. máa gbé pọ́ọ̀tù márùn yẹn fún ẹ mo fún ẹ níyẹn máa tún fún ẹ lélẹ̀ náà kò sì máa gbá àwọn yẹn lọ náà. ibi ọ̀rọ̀ mi yàn fúnra rẹ̀ tó ń pariwo wàá rí kó òun ń lo ọ̀ràn yàn kò sí tó jọ̀rọ̀ yàn ọ̀rọ̀ mi yàn ló wà ṣùgbọ́n òun là á ṣe ó dọ́gbọ́n torí ọ̀rọ̀ mi yàn fún ògbà bẹ̀ yẹn rí. ibi ìjọsìn tó wá wí yẹn hmm. gómìnà nàìjíríà ní two thousand eh, nineteen twenty four when the Prince of Wales was visiting ó ní Johnson's book is fake. Mm. Only Johnson was an Ọ̀yọ́ man who wrote a book to boost the ego of Ọ̀yọ́ people and laugh. Ba wo lóhùn. Dákẹ́ ọ̀. Ìwé yẹn. Dákẹ́ ọ̀. Àwọn archives. Àrólé Oòduà. Dákẹ́ ọ̀. archives. Hmm. Copy ẹ̀ wá mẹ́. Ṣé àwọn ah. àfẹni document láti tú ẹ pé kò tẹ̀ sí aláàfin ò tẹ̀ súnmọ́ ní rárá pàápàá. Ba wo lo. Dákẹ́ ọ̀. lọ́jọ́. nígbà tó ní tí gómìnà nàìjíríà 1903 wo ọmọdé fún mi ní gazette federal gazette mú kàn wá federal government gazette 1903 february 28 gómìnà nàìjíríà wá sí Ifẹ̀ wá invite all ni ẹni tó lè wà lórí ìjọ náà grandfather ti mi. àròlé oòdùà. pé ọba ń jà lórí adélèkó ẹ̀kọ́ ni wa torí council council èkó council nàìjíríà ìjọ náà nílẹ̀ yorùbá wọ́n ní ọ̀ọ́ni nìkan olóni adé ó lè sọ̀rọ̀ adé. lórí aládé lọ́jọ́. ọ̀ọ́ni wa ni ó sọ fún ìmọ̀ yẹn pé ọ̀ọ́nì kan jáde rí gómìnà ní kí ni àwọn lè ṣe fún ọ̀ọ́nì láti jáde ó ní gbogbo rivers báyìí tó bá máa pọn lọ́nà black cow kọ̀ọ̀kan gómìnà ló ara one thousand cow. sùmọ́lẹ̀ sùmọ́ ẹni. lọ́kẹ́ ọ́. píríkì lọ́ni tó fẹ́ ó ló àwọn àwọn wọ coat àwọn wọ láti bíi wọ́n á wọ ọkọ̀ lọ sí Ẹdẹ kó sẹ́dẹ̀ kóòtsẹ̀ wá sẹ́dẹ̀ rélùwé ẹ̀kọ́ abúlé gómìnà ló wà ní improve on that fúlàní kan wá fi hammock gbé. lórí aládé lọ́kẹ́ ọ. ó wà lórí zeti ó wá wù ọ níbi fisikálì. lọ́kẹ́ ọ. ó ẹ̀dẹ̀ ntọ́ba wá interest yẹn nú ẹ̀ láti gbà pé òkú ni gbogbo àwọn ìjọba tó ń pariwo yẹn all traditional rulers from Warri to Lagos from Asaba to Lagos through here all of them vacated their palaces. Uh, nígbà tí information reach up on news today wọ́n vacate palace only outside the walls of their palaces àwọn òyìnbó yẹn àwọn òyìnbó tó ń rọ̀nù gọ́ọ̀mẹ̀ntì yọ náà wọn ó wá wà mẹ́ pé ibn the Aláàfin of Ọ̀yọ́ is now living outside the walls of his palace. àròlé oòdùà lọ́jọ́. ọtí information máa pe get to him pé ọ̀ní ọ̀ní ti padà délé owó rẹ̀ rí. lórí aládé. lọ́jọ́. Ah, kílò ní kílò fẹ́ kọ́ ní sọ. màá fẹ́ dọ́kúmẹ́ntì. ìjẹ́gbẹ́ni bá a ti àpò. lọ́jọ́ ẹ kó àwọn oníwàhálà ń bí pàápàá àwọn tó ń fẹ́ kan fẹ́ ń jẹun káàkiri àwọn oníwàhálà wà ń bọ́ lọ ní jókòó lẹ́yìn aláàfin. aláàfin ni. ọ̀rẹ́ ni gómìnà ni ọba benin ni alákẹ́ ọ̀gẹ́rẹ́ ni olùrírí ìfẹ́ olùrírí olùrírí òpópónà. lórí aládé. lọ́jọ́ ètò àǹbẹ̀ gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀.